والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعهم بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته Àbáwọ̀ká fún ọlọ́run ọba rẹ̀. Ọlọ́run ọba ìṣẹ́ṣẹ́ pé òun ló pa wọ́n láti ọmọ ìṣẹ́ fún òun tó ga jù tí ọlọ́pọ̀ bá ṣe fún èyí àti èyí òun náà ní pé ọlọ́pọ̀ bá ṣe wá ní mùsùlùmí àìyí jẹ́ mùsùlùmí náà ọlọ́pọ̀ yóò tẹ̀lẹ̀ sí ẹ̀kọ́ kan abẹ́lẹ́wọ̀n kọ́lọ̀ gbogbo àwọn ìrìn tí a jọlọ́wọ́ bá oṣù wọlé ní àyíká náà pẹ̀lú sára ní ìsìnkú orí ẹlẹ́ẹ̀kejì tí ọlọ́wọ́ bá ti fún wa òun náà ti gbé ọlọ́wọ́ bá ti wá lọ́kàbalẹ̀ ní agbègbè wa tí a wà yìí tí ọlọ́wọ́ bá kó sàmì kó ní àwọn ìdí òsí ìfọ̀kànbalẹ̀ ọlọ́pàá ti ìfọ̀kànbalẹ̀ sílẹ̀. Oore ẹlẹ́ẹ̀kẹta òun náà ti jẹ́ ọlọ́run kó ń sàmùkún àlàáfíà fún ìkọ̀ọ̀kan wa. Àwọn tí ó rà láàáfíà ọlọ́pàá fún Gbogbo àwọn ẹjọ́ kù ọlọ́run bá wà kó ṣe ní kí á fi ní ọmọ yìí a ṣe ní kò sí á fi ní ìdílé wọn. àwọn ẹni kàkà àwọn orin tí a bá tí kò kàkà sí ọlọ́run kò máa ṣe fún wa ó sì máa ṣe ní ti a sì máa rí ìrọ̀lú Ọlọ́run tó ní ọrùn lórí tí máa máa máa bá wọn sọ. Ẹ̀yìn náà ti rẹ́ máa gbọ́ ọ̀pọ̀ ní àmọ̀lẹ́ ọ̀rọ̀ náà. Àti ní àti ní ọ̀la ti kọ́ ọ̀nà wúlò fún wọn. Ẹ̀sẹ̀ tí ń bẹ láti wá pé à ń gbọ́ yìí. Àti tó ní wọ́n sọ ọlọ́run tó àti ọkùnrin ní ẹ̀sẹ̀ rẹ̀ gbogbo títí wọ́n pa ìtàn jẹ́ ọ̀rọ̀ mẹ́tẹ̀kọ̀ wọn náà òṣèré wa èyí tí a ṣe lánàá ó wáyé ní ṣúra tó kú ọ̀rọ̀ ìrẹ́mọ̀nì ààrẹ àǹtàfi fáàlì ọlọ́ọ̀bára tó ń ṣàlàyé nípa àwọn kèfèé ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ Ọlọ́run ní káwọn agbègbè ń sọ wípé wọ́n kù ogun ọlọ́yọ ni ó bẹ̀rẹ̀ láàrin ọlọ́run. Àbí káwọn agbègbè rí mẹ́ta ń sọ wípé àlọ́ sí ọ̀sọ́mà ìtàn lóhùn ìjọba wọn ní ìfowó lọ́nà. Ọlọ́run máa sọ fún ọ wípé kí bá ń jọ. Èmi ni wọ́n lè ní orí mi rẹ̀ náà wà pẹ̀lú kò ní dandan lọ́wọ́ ti di àwọn ní ẹ̀ẹ̀dì tàbí sí bẹ́ẹ̀ èyí náà mo ti yẹ wọ́n lè fẹ́ kó sí ìgbàlọ́jọ́ ipé gbogbo ní tẹ́ǹdálẹ́sẹ̀ sí ọlọ́run ọlọ́ni àwọn fi àwọn jọra bá mọ́ ù wípé kò lè nígbàgbọ́ nínú àwọn èèyàn rẹ̀ àyàfà àwọn Ìjọba bẹ́ẹ̀ wọ́n mú kúrò. Ó kà ń jẹ́ pẹ̀lú kan tí àwọn kèfè bá wá ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Àti tí wọ́n bá tún ṣe tí ní àtúmọ̀ àti wọ́n ọjọ́ omi tọ́pọ̀ ojú omi ìjọjọ́ wípé yọ́mọ àwọn àpẹẹlú pé ojú wa láàmà fi wò yàtá máa dáàbòbò yóò sì tún wá wa pẹ̀lú pé wà ní wa láàmà fi ṣe àwọn aránṣẹ́ sí ọkọ̀ ìmọ̀ sí láwọn abánisọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé wọ́n ti ṣàbùkù sí ìrìnàjò àwọn òṣèlú òṣèlú ìlú bẹ́ẹ̀ wọ́n ti tẹ̀lé sí wọ́n tẹ̀lé. Lọ́wọ́ àwọn abẹ́rẹ̀ fi sọ̀kọ̀ ju omi. Gbogbo ìgbà tí àwọn ẹ̀mí ńlá ní àwọn ìlú àbájú kọjá lọ́dọ̀ rẹ̀ wọ́n máa fi ìrẹ̀lẹ̀ rẹ̀. Ṣọ̀dún kù, ó dáwà ń sọ fún wa àtàwọn èèyàn lówó ìbẹ̀rẹ̀ Tẹ̀lé Thank you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب ọlọ́run ọba ọjọ́ ènìyàn ó ń sàgbẹ̀yìn fún wa ọ̀rọ̀ tí ó kù àti àwọn ìlera ló ń kù àwọn tá nígbàgbọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ń fi ṣe ìsìn fún àwọn tí wọ́n dá àti òdìgbàgbọ́ pẹ̀lú ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n wá ń fi lóńkù nǹkan ní ilẹ̀ yẹn. Àwọn ọ̀rọ̀ tó sọ fún wọn tó kù. Òun náà lọ wà nínú ayé àtọwọ́ àwọn ìlú Ọ̀rọ̀ náà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àti nínú ayé àtọwọ́ nìkejì. Ìjẹ̀sìkọ́rù فإن الناس خير منكم كما تفعلون láti wá sí ìyẹn lónìí yìí àwọn yóò tọ́ máa fi ní ṣe lè jù gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí wá sí ìlú. ọ̀rọ̀ yẹn wá ní wá ní pé bàbá ó bàbá yanu lánà ìlera ní ilé àgbà tó ń yóò fòkùn sí ìlú. ويجيب عليهم عذاب فسوف الله تعالى جيد في الجنة من يعلم أن يوعى àjọ̀lọ́gbò lòkùnjì ìyà lòkùnjì ìyà tí ó máa gbé ẹni tó bá wọn bá sọ ìyà alákùnjì àdáàbò ìfìdí Àwọn jẹ́jẹ́ àwọn àpá àwọn pẹ̀lú gbólóǹtọ̀ ń bọ̀ lẹ́yìn wọ́n ní ìyàgbì ilẹ̀ ayé la máa ṣàfihàn ìyàwó láàrin ọmọ ọmọdé ti kàn wọ́n ọlọ́dúnwọ́gbẹ́ tí wọ́n ti mú ìyá alábòjútì torí pàtàkì kó ní ó tó gbéyàn ó tó la orí èèyàn tuntun ọ̀tọ̀ ní tí orí ó tó wọn gba inú ẹnu wọn ní ọmọ àgbà inú etí ọmọ àgbà owó tí ó wà àwọn àgbà wọn ní ọdún wọn àgbà wọn ní ìjàgbé tó lọ́pàá abẹ́ ọlọ́bí ẹ̀ńbọ̀ máa máa máa ń yà sí àgbà ojú sí ìyà tí ó mọ ẹgbẹ́ pé ìyà tí ó dojú sí òun lọ́dún wọn máa gbé bá tó ọgbẹ́ ẹgbẹ́ ìyà àdìkì àwọn náà ìyà bá lè dúró. Gbọ́n àgbà ọ̀gbẹ́ ìjà ilé ìjìyà ni. Inú sọ́tọ́ alìmọ̀rán, ayé àwọn lòdì tù. Àwọn ẹgbẹ́ lọ bá náà ìnáka márùn-ún tó ti fi òjì náà. Ìnáka márùn-ún tó ti fi òjì náà bàbọ́ ní àtìlẹ́ ìjà. Ìwọ̀n ọlọ́run ẹjọ́ ọba ẹni tẹ́ ìjọ ọba fi kó

Ẹ̀ẹ́bọ̀ wa tó ẹni tí ó sọ̀kalẹ̀ fún tí ó máa tẹ̀lẹ̀ lé lórí àdáàgbò mú nígbà tí ó máa bẹ̀rẹ̀ rẹ̀. Tòkùn tí ó lè jẹ́ ẹlẹ́nu pé ìyà tí ó máa bẹ̀rẹ̀ rẹ̀ òun

òun náà ni ìyàwó òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀pá tí wọ́n wọ ìlú ẹ̀. Kí ni àǹfààní ká ṣe nínú ààrẹ yìí? Àǹfààní ká ṣe láti rí pé ó ṣe ìbáṣe ìyá ayé ayé fún àwọn akèbèrí àwọn tí wọ́n jẹ́ kèbèrí sí náà. Ìwọ̀n ọ̀gẹ̀rẹ̀ ní àárín bí ara ayé, ìwọ́n bá lè bá bí ẹgbẹ̀ kan jẹ́ ara ayé. Lọ́gbà máa jẹ́ ìyá aláìsí. Òṣèré rẹ̀ yìí tí ò ní jẹ́ àbìkì àwọn àti bá ti fún kúrò. Sọ ìta Nàìjíríà ní wípé ìyá àbìkì àwọn ọlọ́wọ̀n máa ó kàn sára yìí àárín ayá yìí tàbídù kùfàáìdì òṣìlúbì ọlọ́wọ̀n bá dẹ́rùbà wọn kèbè ní pẹ̀lú mẹ́tọ́ọ̀dù kí ni ó ẹ̀gbọ́ wa mọ̀ ẹ̀gbọ́ wa mọ̀ ní ti fọ́ọ̀mù wọ́n ẹ̀lẹ́gbẹ̀ ìgbẹ́ yọ́ wà gẹ̀lúgbẹ̀ ìgbẹ́ ìyá alábòójútì òun yúbọ̀ wà bá àbí ìyàtí ọmọ ẹ̀yọ́ gbogbo Ilé àmì ọlọ́wọ́ bá tí ṣe yẹ̀rù bá wọn ti tẹ̀lé látara àmì ní ọlọ́wọ́ bá ti ṣe lóòkù kọjúlá lórí àgbà. Ìyẹ̀mí ìjọba ìráyọ wọ́n ti sọ fún ọgbẹ́ ìgbà ọlọ́wọ́ bá ń bọ̀ wọn sọ حتى إذا جاء أمرنا وفارت قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل قل أبدا جاء أمرنا قل أبدا Àwọn òṣìṣẹ́ ìyàwó fáwọn àpàdé ní àpẹẹrẹ àwọn ọjọ́ pé ámú ìjámù eh, ìrìnà jẹ́ àìsàn ámú ìrìnàjá ìrìnàjá ní ọ àìsàn ìtumọ̀ ámúrù òun náà ni àlámù ìṣù mátà kí ni mátà tó wà lẹ́yẹ ìrìn ámúrù náà ámúrù wa ni ìlú ìwádìí ìdúró àgbà Àlámìta bẹ́ẹ̀mà dáǹtọ̀ fún ọlọ́mọlọ́wọ́ ìsinmi gbẹ́ wọn àti kò bí ìgbà máa kéré ìlú tí ó tọ́lá ilé amóhìnrin à ń sọ. Yẹ̀yẹ́ nígbà tí dáadáa amóhùnrin àdìgbò tí abẹ́rẹ́ tẹ̀lé sí wọn títú nípa wípé ìyá máa ṣẹlẹ̀ bí wọ́n nígbà tó bá dé àwọn ènìyàn àwọn ọmọ wọn dáhùn jẹ́ wáyé ní ọrùn àwọn àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ní àṣẹ ẹlẹ́gbẹ̀ẹ́ àṣẹ dáhùn ní ṣe àwọn aráàlú ẹ̀rọ ènìyàn bá ìwà kẹkọ̀ọ́ wọn dáhùn ṣe àwọn aráàlú. So, jẹ́ ẹ̀wà tó máa wá ní àtẹ́yẹ ń bọ̀ wà níwájú àtẹ́yẹ wọn ni wípé ìwọ̀nú àkẹyàbọ̀ ojú ìwọ̀nú ìdá ìgbà ìjọba ń tàbí rẹ̀ àti èdè tàbí wọn sọ ojú pẹ̀lú àdébé nígbà káfẹ́ wa pé gbọ́kọ̀ ojú omi káfẹ́ wa bá dé pé ìwọ tí màmá rọrùn ìwọ rẹ̀ ẹlẹ̀ máa dé nínú máa gbó fi jáde ìjà àti ìlànà ìjọba

ọlọ́pàá ti sọ nínú ọmọ fún ọlọ́pàá ìgbàláwé kò fi a sẹ́mi ìwúrí àwọn aṣẹ ìkọ́ wọ́n yí àtàkùn òwúrọ̀ ń fárọ̀ níbi tí nǹkan ó kú jáde nígbà tó bá ti ń ju àwọn èèyàn nínú iná báyìí ọmọ gbọ́dọ̀ kìnnìún kí nǹkan máa lọ sókè tò sí kaba ti ṣe àwọn bínú ga àwọn sàrí jẹ́ sáárọ̀ lọ́jọ́ fún ìbílẹ̀ jẹ́ kí ni ó jáde kí nǹkan ti jáde tòmí náà bá wá tẹ́ jáde ibi kan ọmọ àlùfẹ́ náà ti lọ àárọ̀ ọmọ àlùfẹ́ náà Tọ́lọ́mọ́ ọjọ́ fún àwọn ìgbé wà sáárọ̀ ọ̀yìn.

tó jẹ́ wípé wọ́n ní àwọn ọ̀rọ̀ míì lórí kẹ́mà àfárá tàbí ìdá àfárá tàbí nígbà tí tí ó mú búrẹ́dì yẹn tó bá rú jáde ó kí ni òun náà á ń wọlé àgbẹ̀rù rẹ̀. Torí ọlọ́run àwọn tó ń gbé ilẹ̀ ẹlẹ́ yóò mú jáde èmi tó mú bẹ́ẹ̀ ni nígbà bá mú tàbí ọ̀rẹ́ tó náà bá. sọ ṣùgbọ́n tàbí mú ìtọ́jẹ́jẹ́ yà ń bá wá àdúgbò tó bẹ̀ sọ ìtẹ́jẹ́ ogun bẹ́ẹ̀ tó wa. aláwọn ọ̀dọ́ wa pé àgbẹ̀fẹ́ tí wọ́n kọ omi ẹni sọ káàrọ̀ kàǹtó títà ìtajà nígbà tó bá fi jáde wọn kà lọ sí ìgbòho báyìí. kẹ́ńtà kan tó wá wà lọ́jọ́ yìí pé tàmílù òrò wọn túmọ̀ sí àlùwàkíìsù ni wọ́n pè àlùwàkíìsù tàmílù òrò wọn túmọ̀ sí lọ́dọ̀ àwọn ẹgbẹ́ iná fún àlùwàkíìsù wọ́n tọ́ yáa sí wàkíìsù náà ń jẹ́ ogun bẹ́ẹ̀ dáhùn jẹ́ tó wàkílìtù ni wọ́n á rí ní ìlú lọ́dọ̀ àwọn alágbára àwọn akọ́ọ̀dì àbíyá ìwàkílì àbíyá ìwàkílì olùgbèsì kan bá tójú ẹ̀ náà gbà ah ogun bẹ́ẹ̀ ni ìgboro náà àwọn akọ́kọ́ òwe tàbí abáwọn sọ̀rọ̀ bá ẹgbẹ́ fáwọn tàbí lóhùn náà pé ogun bẹ́ẹ̀ ni kékeré ní owó ti ogun tán ó bá tẹ̀lé kí ni onígbà kan láwọn ìgbà ẹ̀ òní ọmọ Wọ́n àpàdé àárín ìgbàlọ́ ọ̀rọ̀ wọn nítorí pé àlẹ́ àbúrò àbúrò ìgbàlọ́ ní alẹ́ àti ìkọ̀kì. Tòṣì ìpìlẹ̀ ní wípé ìta àbákọ́kọ́ mọ̀ lọ ọ̀rọ̀ àgbọ̀rọ̀ ìlú. Ìjọba ní orí, orí, orí láti ní o lákọ̀ọ́kọ́ lé ní o láti lé lórí. Ìjọba ní àkọ́rí inú fámìlì wọn ni ẹ̀ wípé ọjọ́ olórí ọjọ́ gbà á fi di pé nínú àìjẹ́ sí ìlú káwọn ọ̀rọ̀ ìyàgbọ́gbé jẹ́ pé gbogbo àwọn tó àjẹ́ kan àwọn olóyìn rẹ̀ ní tẹ́lẹ̀ àjọ àwọn wọ́ọ̀dù yẹn tí ọdún sẹ́yìn ọjà jù kí lọ́jọ́ yọ máa ń fọ́ àwọn ọ̀pọ̀ àwọn ọlọ́rin àkáàrí ìdájá àmàlò tí ó fi sí ìgbà tí ní àlámọ̀ ìgbà afẹ́ pàwẹ́ lóṣù wá ní àṣẹ láàmú apá tí ó ti sábàbí tí ó jẹ́ ìparí fún wọn lóṣù wá ní nígbà tó yẹ pààrọ̀ kan lóhùn ìlànàjò amẹ́ríkà pààrọ̀ kan nígbà tí ó mú bírèdì tó Ọ̀rọ̀ mi kú nílá ìgbà náà láwàá sọ wípé èmi fi ra mi kò lè gbàwòjẹ́ yìí ní fi á máa gbé sínú ọkọ̀ ojú ọ̀rọ̀. كل زوجين Pàtẹ́ pàtàkì lórí ní kúlé, pẹ̀lú ìfihàn ẹ̀wọ̀n inú àgbọ́n, ààrẹ ìfihàn alẹ́ ìgbọ́n, ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ alẹ́ ìkẹ́lá. Tọ́ọ̀rọ̀, ní kúlé, owó tí lọ bí kúlé, àjẹ́, owó lọ́jẹ́ bí kí ni ọ̀rọ̀ tó bá jẹ́ ọmọ tẹ̀lú nílẹ̀ àràmà náà àwọn ẹranko ni wọ́n tó bèèrè àwọn ẹranko ń bẹ́ra ojú bẹ́rẹ̀ orí ilẹ̀ ẹ̀lẹ́ tó bá kó wo fún wọn tí wọ́n kó ojú orí ẹran tó yọ kó tó yẹ ọlọ́run sọ fún mi pé ara ìgbó òṣèlú bí àwọn ẹranko ní ذكران وأنثى Fẹ́rọ ọjọ́ rẹ̀ lè tẹ́kùkọ́ Bùrájá ti ká ní ẹ̀jìnà. Ó lè bá àti nínú ó lè bá àtẹ́kù gbogbo àwọn ọ̀bẹ̀. Àbáǹkẹ́ ni a mọ̀ tẹ̀ sí ìlà láàrín sí ìlú Àbáǹkẹ́. Ṣé ọ̀dọ́ gbọ́dọ̀ tó ní ẹ̀rọ Àwọn bàbú rẹ̀ wá ka wípé ọ̀rẹ́ wúlì ìdàwòdé ní ní wúlì ìdàwòdé ní ìsìnlẹ́yìn. So ìsìnlẹ́yìn wa máa jẹ́ kí lọ sí mílíọ̀nù á ní wúlì. So ní wúlì ìdàwòdé ní ìsìnlẹ́yìn. Máa gbé níbẹ̀. So máa gbé níbẹ̀. Àwọn ajẹ́ báàdọ̀ ní ẹ̀mà jẹ́ báàdọ̀ báàdọ̀ fún lìdà òjẹ́ ilé kí ó kìí. Wọ́n lọ́wọ́ kí ní méjì méjì méjì méjì. Kí ó àwọn ilé ẹ̀ ọmọ àgbé ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ẹ̀yọ̀ kan ní ìgbàgbé àwọn tó jẹ́. Ọmọ àgbé ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ló nílò ẹ̀ẹ́dá fi ní kí ni ọ fi sí ìsìnkú lò. Ẹgbẹ́ ìjọba ẹgbẹ́ ọmọ lọ́wọ́ ní àyè Ẹgbẹ́ láti máa ní kí ni o, òun náà ni máa ní ìtòjúsí ara rẹ̀. Ẹgbẹ́ máa ní ìtòjúsí ara rẹ̀. Ẹgbẹ́ yọkan lọ́kàn ní tí wọ́n ìtòjúsí wọn ara rẹ̀ látara rẹ̀. Tó owó tẹ ọkàn iná ló sì. Òkú ẹ̀dọ̀ rẹ̀ ni. Òkú ẹ̀dọ̀ rẹ̀ ni. Ìfẹ́lẹ́ ni. ọwọ́ máa jẹ́ kí ni ọ wà á láàrin ẹgbẹ́ Bẹ́yìnàmà wá ààrùn àwọn ọ̀tọ́ ní ìrìnlẹ̀ náà wọ́n ti gbé àwọn náà nínú kìlọ̀ àwọn ọmọ ìgbẹ̀rẹ̀ wọn àti fọ́nmìlì ìrìnlẹ̀ náà lọ́wọ́ tí wọ́n kò jù rí. So àwọn fámìlì rẹ̀ ọlọ́wọ́n ti kí láti àwọn fámìlì rẹ̀. Fámìlì rẹ̀. Ọmọ ni láàrín tó ń kàbàkọ̀ àlẹ́ ìrìn ìtọ́rọ. Ọlọ́rin àwọn ọmọ tó ṣe orí pé ọ̀rọ̀ ti bá wájú lẹ́wà lórí. Ọ̀rọ̀ tó ti wá sí ẹgbẹ́ wọn tó dáwọn. Ọ̀rọ̀ wọn ni, ọ̀rọ̀ wọn pàṣẹ kọ́kọ́ láti fi jẹ́ àkọ́ àmọ́ àpọ̀ ọmọdé ọ̀sẹ̀ ní ìlú ìgbà lọ́wọ́ nìkan dábàá kan nínú ìlú ọ̀gbọ̀n tó ń sọ fún kíláàmù kọ̀ọ̀kan ní wọ́n ní wọn ní. Sọ̀kún ìwọ́n ní ìkọlà. Sọ̀kì ìsáàmù kẹrẹ àjọ. Nígbà tó ti pẹ́ lọ́wọ́ ìjọ fún kọ́lá Àwọn tí o ní gbé ọlá ìdíni ara wọn, àwọn olówó ẹgbẹ́ pé màá sábà kan lé ní àbùkọ̀ọ̀kọ̀ àwọn tọ́rọ̀ ti gbà wọ́n tú lé lórí àwọn méjì ìrìnà fábílì rẹ̀ ẹni àkọ́kọ́ òun náà ìyàwó pẹ̀lú ìyàwó ẹ̀jẹ̀ parẹ́ ní ìyàwó ọlọ́pàá sọ fún wa wípé Yọ̀rọ̀bà ń gbọ́ ọkùnrin mọ́sánà mi, bí ẹbí sáfà ó tún ra ọ̀sán. Ọlọ́run bá ní àti tó tẹ̀sí ọlọ́pàá tó ti ẹ̀kẹ́ ìyàwó olúwò àti ìyàwó olúwò ọ̀rà àmúwá. Ọ̀rẹ́káàkà sáàkà àyẹ̀rẹ́ ìrìnì ní ìbáraẹ̀ lọ́pọ̀ ní báyìí. Ọlọ́nà àwọn tó jẹ́ ìjìwọ́n bẹ ní ààbẹ̀ àwọn ẹrú sí wà méjì. Nínú àwọn ẹrú sí wà kẹ́lẹ̀ jẹ́ kí Ọlọ́run ìpàkọ́ ọ̀nà ìgbàlùmọ́. Àwọn méjì èdè ni wọ́n ṣe jàmbá àwọn àmẹ́sìn ọlọ́run فلم يغنها عنهما من الله شيئا Ọlọ́run ní àwọn ẹgbẹ́ ọlọ́run yóò ṣe wọ́n láǹfààní, ó ìjọba máa rẹ̀ nìyẹn, ìgbà tó ṣe ìyàwó rẹ̀ máa rẹ̀ nìyẹn. Òṣèlú àbárí ẹgbẹ́ wàkílá ló kó lọ́dún náà. Máa dáa kìíní. Ọlọ́run máa ní aṣọ báwọn ọmọ ẹgbẹ́ yóò ṣe ẹ̀ máa wọ́n lọ́ láti ṣe ìyàwó rẹ̀ ó wà ní àwọn olùdíje ààrẹ yóò wà ní ọkọ̀ ojú o. lẹ́yìn náà tọ́mọ rẹ̀ ọ̀rọ̀ bọ̀ àwájú ọmọ rẹ̀ ìdókòwò ọ̀dọ̀ fún wa wípé ọgbọ̀n tó bí ẹgbẹ́ bí àwọn èèyàn ti sọ èyí tó ń yẹ ọmọ tí wọ́n sọ mọ́ nínú àlàyé àwọn kan fún àgbẹ̀ márùn-ún èyí kan fi kú ìfọ̀ọ́ àwọn ọmọ pé bẹ́ẹ̀ ni sọ wọ́n gbàgbé ọmọ tó bí ààmù sáàmù àti yáàfì àwọn mẹ́fẹ̀ẹ̀ta òun ni ọmọ tó bí ọmọ tó wà lọ lórí kú lọ́wọ́ lè yá àwọn ẹni kọ́ pé kàkàláàmù yìí olóòrùn jẹ́ yáàmù nítorí kàkàláàmù tó pé gbogbo àwọn ìmọ̀tàlá pé ọmọ àti ọjọ́ ìgbòho ọ̀kan yáàmù wọ́n wọn ní wọ́n á wípé àwọn ará abẹ́rẹ́ rẹ̀ náà tọ̀ nígbà tí ó ti ní ìlàjẹ́ àwọn àṣọ nípa ẹni pé ìdáàbò fún ọmọ kó ará abẹ́rẹ́ rẹ̀ náà ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n òbí lè síbẹ̀ إلا ما سبق القول من أهله àwọn alágbàdì tàwájú àmì ọ̀rọ̀lá ìṣòwòdí ọ̀lẹ́ ọlọ́dún wá ní wá bẹ̀rẹ̀ ààrẹ lórí àmàlà fún àwọn ìṣẹ̀lẹ̀ láti lẹ́gbà lórí kí ni ọ zàndéèlì lẹ́yìn olórin káàkiri lórí àmì Ọ̀rọ̀ ni pé gbogbo àwọn tó ti nígbàgbọ́ sínú ọkọ̀ ojú omi gbogbo sílẹ̀ gbogbo àwọn tó nígbàgbọ́ ìrìn àti ọ̀sán fún wa. Ẹ̀ẹ́jọ́ fún wa, ọ̀rọ̀ àti ojú omi èèyàn ti sẹ́wọ̀n. Àwọn tó Àwọn aṣọ fún wa wípé Núà àwọn kan sọ bẹ́ẹ̀. Yàtọ̀ sáwọn ará ní Núà. Wọ́n ní àwọn ará ní Núà pé Núà fún níyàwó ilé ìtàkàmọ̀ rẹ̀. Ìgbẹ́ tábákà ọ̀hún ẹ̀yọ̀ kan. Ó yẹ ní àwọn ọmọ mẹ́ta, Áánù, Sáàmù àti Yáàfì. Ó yẹ mẹ́ta. Àwọn ọmọ ẹ̀ náà tuntun wá níyàwó yìí ìyàwó ìyẹn náà wá jẹ́ mẹ́ta ọwọ́ jẹ́ méjì tàbá olóògbé pẹ̀lú ẹni tí lẹ́jọ sẹ́wọ̀n ìlú fún pẹ̀lú lóhùn náà tó wà pẹ̀lú wọn náà kó ojú omi lọ́mà jẹ́ èèyàn àti èsì wọn náà ilé ìgbọ̀ngàn náà mo máa fẹ́ kó súnmọ́ ju ìròyìn ẹ̀ka tí lẹ́yìn wà pẹ̀lú lóhùn náà kó ojú omi wọ́n ti gbé àwọn ẹranko akọ àtàwọ̀ méjì méjì ọdún ìgbẹ̀rẹ̀. Lọ́gbà lọ wípé tí ó kú kú pé àwọn tó ti nígbàgbọ́. Ọlọ́run afẹ́sà ìfún àrí pé máa àwọn tó nígbàgbọ́ wọ́n kéré náà lọ́fẹ́sà rẹ̀. Ọlọ́run kí ni wọ́n Àmàlà máa mú ìlànà kan yìí. Ọlọ́run ọba ní kò ní gbàgbọ́ sínú ohun ìlà kan ní ọlọ́jọ́ wà pé àwọn péréte àwọn ìgbà. Láti lọ́gẹ́ bí nínú bí àwọn tó ti gbàgbọ́. Pẹ̀lú lẹ́gbẹ́ yóò ti lọ sẹ̀ lónìí, àwọn tí ó ní gbàgbọ́ òkè. Àwọn tí ó ní nígbàgbọ́ ọlọ́run ní àwọn náà máa ń pọ̀ náà látara bẹ́ẹ̀ ọlọ́pàá ti ní gbogbo àti ọkọ̀ ojú omi. Ṣé wá gbẹ́dọ̀ ọlọ́pàá ojú omi ẹ̀mí náà ní ẹranko yẹ àwọn ní ọjọ́ ìrìn àti tó kù. Gbogbo àwọn tó bá ń wá àwọn ọlọ́pàá ojú omi yìí ìlànà ìsọ̀tà ẹ̀kọ́ ìlú ọkọ̀ ojú omi. Ìdáhùn àbá àtọ̀ ìgbẹ́ ọlọ́run ọba gbogbo adókítà lóyìn. Wọ́n ò padà ní pé ọkùnrin wà ní obìnrin wà ní wọn wọ́n padà ní pé ọmọ tí wọ́n bí nítorí ẹ̀ tàbí ṣéèkì wọn ìwà nígbà wọn. Àwọn tó ń tàbí ṣéèkì ọjọ́ tó kù orílẹ̀ lọ́dọ̀ wọn òun náà ni aráàmù sáláàmù àti yáàfù tó lè wà ní ìpínlẹ̀ta. Gbogbo ẹjọ́ kù lórí ilẹ̀ lójú gbára ló wà ní àwọn ẹgbẹ́ ìgbà. Àwọn tó ń tàbí àwọn sọ̀kalẹ̀ lórí omi. Ṣùgbọ́n ṣé wọ́n wá ní àwọn abínú àrọ́mọdọ́mọ tí wọ́n ní ọ́fíìs àwọn mẹ́rin tí wọ́n wà pẹ̀lú nílò tí wọ́n wà pẹ̀lú náà àwọn tó àmì ara wọn àwọn tó ń lọ ń tẹ́ kú lórí rẹ̀ gẹ́gẹ́ alẹ́ tí ó ti ọmọ lọ́dọ̀ ní àámú sàámú àwọn ẹ̀ka ọ̀gẹ̀ ìdìbò owó ẹgbẹ́ lórí ààrẹ ìdòbí olóṣèlú báyìí tí wọ́n bẹ́ẹ̀ tí ń fi wọn lọ wọ́n áàmì tàbí sáàmì tàbí nínú àwọn ìyá. Lọ́dọ̀ abẹ́ ẹ̀rọ ìjẹ́pẹ́, wọ́n máa sábà fi máa áàmì lọ́dọ̀ àwọn kàbí Áfíríkà mi. Sáàmù àwọn tó ọmọ sábà gbé sọ́dọ̀ àwọn àgbà wa tó àwọn tó ń dá àwọn ọmọ márùn-ún. Wọ́n fi àwọn sáàmù ìtọ́lọ̀ àwọn yá sí àwọn oṣù márùn-ún gbogbo àwọn tó wọ́n jẹ́ àwọn ìlú mi ní àwọn àwọn táwọn sùn náà àwọn tó jẹ́ àwọn òṣèlú tí wọ́n jẹ́ bí àwọn tó dára pẹ̀lú àwọn ilé ìwọ́ ìṣèlú tó lọ́kàn wọn jẹ́ ọjọ́ báwọn bá fi wọn sọ. Tòkí àǹfààní bá fi nínú aráyà yìí. Àbájá fi nínú aráyà yìí, òun náà ní pé àtàǹfààní ìṣẹ̀lẹ̀ ìjà. Tọ́ àtẹ̀sàǹfààní wọ́n náà wọn bá ti pàṣẹ fún obìnrin ọ̀nà tó ń tọ̀ ní bẹ́ẹ̀rì là nínú olóògbé ọ̀nà wọ́n tẹ̀lé ní e ọ̀nà náà. Àfúnilẹ̀ ìgbẹ́ ọlọ́ọ̀bá sọ fún wọn pé àbùnìjẹ́ ti nàìjíríà àbùnìjẹ́ bẹ̀rẹ̀. Òun náà ni pé ìdí àdúgbò obìnrin tẹ̀ ìgbà ló tún wá mọ́ ìyáwó fún ọkọ̀ ojú táàbù tó wà fún ìgbà náírà láti túbà màláwù. So àrídì náà ọlọ́run ọmọ ọmọ àtọ̀wọ́ gbogbo tẹ́lẹ̀ ní bùkátà sí mọ́ àwọn ẹranko pátá yẹn àwọn ẹranko lọ́wọ́ fún wọn ẹ̀jú sí lọ. Ọ̀rọ̀ lẹ́gbàá bá sọ̀kalẹ̀ kó lọ kó ojú wọn. Ọ̀rọ̀ àdìgbò tó wọn ìmọ̀ kó ojú wọn. Ààrẹ lábẹ́ tó wọn wà láti fi àwọn ẹranko fún àwọn ẹranko Tàbí ní ìgbé ọlọ́pàá ní ọlọ́wọ́ bá tó ga jù, àti pé nínú àwọn ará múnú kà ní àwọn ìlàtọ́ máa yọ ọlọ́pàá àwọn ọmọ. Ìlú ara ìlú àlàyé jẹ́ nọ́mbà tó ń gbà fún nọ́mbà tó ń gbà fún. Tòun nọ́mbà yẹn ti rí fún. وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وقال اركبوا فيها

àbí mú àlọ́sọ láwọn ènìyàn méjèèjì ní títí máa láàrin ọ̀dún ẹgbẹ́ ẹ̀ta lọ́sọ ìrìnlẹ́yìn ọ̀rẹ́ yóò dín náà ó lè jẹ́ pé ọ̀nà òṣùgbọ́n nípa tàbí kẹ́lú inú àlọ́ bí ìrìnlẹ́yìn pẹ̀lú pé ní ìlú ìlú òdìrọ̀ sọ lẹ́nu ẹgbẹ́ ìṣòwò وقال اركبوا فيها Lóòrùn sọ wípé nígbà tí ní ìṣẹ̀lẹ̀ ó ní ọmọ ojú omi àwọn àfáàbà ọ̀dọ̀mọ́ ti gbẹ̀mà. Kí ẹ fẹ́ ìlú àkúrú? Sọ òun ẹ̀yìn ó lè jẹ́ wípé ìyẹn sọ wípé rọ̀kíkútù àgbára bàtà gbogbo ràkúnmí náà tó wípé kí ni orí ràkúnmí yẹn ni ó dùn nínú. tó wọ́n lé bí ọkùnrin ojú omi yẹn èèyàn ojú ojú orí ṣiṣẹ́ bí ilé ìròyìn ọ̀gbẹ́ rọ̀kíkútù ìrẹ̀rọ̀ sí ìṣẹ̀sì nínú. ìdáhùn sọ pé rọ̀kíkútù àti ìṣẹ̀sì nínú. dájú náà rọ̀kíkútù ìṣẹ̀sì

ṣáájú àwọn ìgbàkí ara rẹ̀ jẹ́ pé àkọ́kọ́ ẹ̀rì lọ́wọ́ sí ló jẹ́ pé kìrá ìdí olábídí ní ọ̀run lágbà wọlé tí ó ti wá ara kàkà lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀hún wa lọ́jọ́ wípé òun náà ní àwọn àpá náà fọwọ́ sí. Amza àti Kìtáyí àti Afa àwọn ni wọ́n ka ìtọ́wà nínú ìlú wípé áńgà ìdájú àti áàbù àwọn ni wọ́n ka lẹ́yìn á wọ́n mú ìpínlẹ̀ wọ́n mú ìta àmẹ́ka wọ́n mú ìpínlẹ̀ á fún ọ̀dàlàkà èyí làwọn náà máa padà kà wọ́n ti dájú lẹ́yìn tí wáyé lóye áfíríkà ó kéré ní ìmọ̀ àlàfo ìmáàlà kan tó ṣe fẹ́rẹ́ ìlà ìkíra pé ní ìmáàlà òun ní ilé tàbí ẹ kàmọ́ṣe wàdúṣe wàdúṣe eléyìí tí ìmáàlà yìí lọ wàdúṣà tó bẹ́ẹ̀ wà ní. sọ áfíìsì kan ibi kan fẹ́rẹ́ ní tó ń

láyé èèyàn bẹ́ẹ̀ ní ìwé lábẹ́ wọn tó wọn lọ sàfihàn náà àti lójú àti àbúlá ààrẹ àtúntò àwọn àwọn èèyàn ọwọ́ àtàwọn orí tí ìtòkù náà kí ní àwọn ká níbi tí wọn àwọn ní gbọmọkùn làwọn ká níbi nígbà wọn náà ni wọn bísí láàyè mo ti ẹgbẹ́ náà wò jùlọ ápínà wà mọ́rù ọwàmọ́rùn ẹgbẹ́ ọjẹ́ òun àpẹẹrẹ nínú mo jù rẹ̀ á wà mọ́rù rẹ̀ á ẹgbẹ́ ọjẹ́ nínú ìwádìí ọjọ́ ìjẹ̀kùnrin náà wọ́n láti kéré wà rẹ̀ nínú mo jù rẹ̀ á wà mọ́rù rẹ̀ Pẹ̀lú kí lọ, òwò ti mo jẹ rẹ̀. Ṣé kí lọ, orí kí ló dára mọ̀? Ẹ́ mo ní wọ́n bá ka kò jù rọ àwọn tí ò bá ti ìwádà wá mú ìta a. Gbogbo àwọn tó fi àwọn tó ti fi ìwádà wà nínú. Àwọn tó dẹ̀ ti ìwádà kí lọ àdìkú búrọ́ ó wà nínú wọn tó yé ní ti báyìí òkèrè àfúnbẹ̀tí wọ́n ń jẹ́ ní ìṣèkèrè àwọn ti dára ẹ̀rọ náà ule majilea wamulisa wamulisa àwọn tí wà a ẹ̀ àwọn tí kí ni ó majilea wamulisa so àwọn ọmọ ẹ̀ka nípìnlẹ̀ nínú ọjọ́ àmúti ẹ̀rí ẹ̀rí bìnrin àwọn wà jẹ́ kí àwọn ọ̀nà mẹ́ta ni ó gbà lọ àwọn tí wà wọ̀ ní kìnnìkan rárá ajẹ́kí ni ó mọ̀jì àwọn tó ṣe ìmọ́lẹ̀ mi ní kúrọ́ mo sì rè á wọ́n mú rè á. tó ẹ̀gbọ́n àti máa fẹ́ gbé náà kàn fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bá tó àwọn aṣọ ayé kí ni mo sì rè á wọ́n mú rè á. òkè láta mímì yẹn tó jẹ́ ìhà tó ìpínlẹ̀. Ṣùgbọ́n aláwọn tó ka mẹ́rin pàtí amẹ́rin méjèèjì, òkèrà ya ọmọdé tọ́lá ti fi lọ ṣàlọ́. Ó pè ní ìmájì. Báwọn ní màálù àkókò ní màjì ọ̀rọ̀ á wá náà ta ìyáwó lọ. Sọ àrẹ̀ ló ka kí ni o, wọ́n jí rí á, wá mú rí á. مجريئة إلى رمض الكلام إلى رمض الشعار àwọn tó pàtà ní láti pàtà àwọn ìrọ́ àwọn ní ìjàrọ̀ yẹ́ gírí mọ́já ìrìn Ìyàwó ìta mọ́já ìrìn rẹ̀ àwùsá ìrìn sí ẹ̀rọ ìkàwọ̀ ọ̀tà lẹ́jẹ̀kẹ́ àwùsá ọ̀tà ọ̀tà ní ọ̀tà ayé ìsú ìsú. Tọ́wọ́ tó wà bẹ́ẹ̀ ìtàbí àbẹ̀lú fẹ́ láti fi kẹ́ ìrìn tó máa jà lọ, tọ́wọ́ tó tó fi bá ń lọ sí bá ń pọ̀ nínú tó ń orí ìjà kí ni túnmọ̀ rọ̀ta tọ́pọ̀ ojú ní bá dúró ọ̀rọ̀ rọ̀ta wọ́n bá ní agbẹ́ ohun oṣù oúnjẹ tọ́pọ̀ ojú ní ọmọ ọlọ oúnjẹ ọmọ ọlọ àríta nígbẹ́rẹ́ títí ohun òdúgbò tẹ́lì bẹ̀rẹ̀ pé kí ara màrìta ágbájẹ́ ṣáájà jẹ̀gbọ́n àkọ́rẹ́jì bákọ́rẹ́jì àgbáyé ṣáájà máa kó wa ló kù wọn ní kàmú bí ìrọ̀lú kò jẹ́ kí á lọ sí lẹ́yìn ìlú lórí òṣèlú pàtàkì àwọn ọ̀fẹ́ wájú ní kàràtì igi náà wàkọ́ọ́lá nǹkan búrúkú ilá omi àgbàgbò àwọn àpáwà ní àwọn Ọkọ̀ ojú omi ìkò ní ti kí ẹ̀rí ní kí ẹ̀rí sí ẹ̀kà wọlé náà. Ìjẹ́ ìjọba ìsinmi ẹgbẹ́ jíjọ omi lè láàárín Nàìjíríà. Wípé bí ti lá pẹ̀lú ọkọ̀ sí sára ìgbèríko ìgbà tó màjẹ̀rẹ́ ọ̀rọ̀ máa jẹ́ kí ni ọ pẹ̀lú ọlọ́pàájẹ́ múlù dàdà ìgbèríko ìlà àwọn máa jẹ́ kí ni ọ ọ̀hánù. tó gẹ́ ní ìlà ó sì sí sára rẹ̀ yóò máa jẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ kí ni ọ òmùkọ̀ọ̀rọ̀ yẹni fún mẹ́jẹ̀ tí ó yọrọ. Tọ́kọ́ ló ń dábòbò. Ìjọba tó jẹ́ bí ìjọba yẹn ní ìwú rẹ̀ pẹ̀lú bí ó pẹ̀lú bí ìlànà. Rí dájú lé pẹ̀lú bí ó pẹ̀lú bí ìlànà. Ìjọba òun gbé ìjọba bí ó. Tó kẹ́ ìjọba yìí. Tó ń tán sẹ́nà. Ẹ̀sẹ̀ máa sọ wípé bí ìlànà kẹ́kẹ́ láyé ìlú jù ní èsì láàyè pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba tó jẹ́ pé òun ni lòdì ní ẹni tí ó dì kó máa mú wá mú orí sí ẹni tí ó dì kó lè nínú ìlòdì. Ìjọba pé kí ọ̀rọ̀ àti ẹgbẹ̀rún kọjá tó ẹgbẹ̀rún náà ni ọ̀rọ̀ náà sọ ẹ̀rọ. Ìkọ́lẹ̀ ló padà sí. Ìjọba ló padà sí. Ọ̀rọ̀ yẹn lè kùrá ní ọlọ́run ọ̀rọ̀ ṣe ń bí ìlú náà ọ̀rọ̀ ti àfẹ́ ìtàn. Àwọn ẹwọ́n ní ìgbìyànjú rẹ̀, àwọn ọ̀gẹ́gẹ́ ìpínlẹ̀ náà ní ìgbìyànjú kan ní different housing. Kùránì náà kọ́ different kìlá àárín wá ní. Kìlá àwọn ọmọdé pé kìlá àárín tí ìyẹn ò ní ní padà. Orí bí ìrẹ́lẹ̀ rẹ̀ kí ni ó wà fún ní padà. Ó lè rí kìlá àárín tí ìyẹn wà yìí padà pọ̀ sí. Èyí ó kàn máa fi di ìtumọ̀ yẹn múlẹ̀ sí náà àwọn táwọn náà jẹ́ mùsùlùmí àtàǹgbé káfíńtì ìlú òun náà ni nǹkan tó lọ́ọ́ káfí láàárín àná wọn gbogbo náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pàtàkì ẹni wọn dáwọn ní nínú ọ àjẹm gbogbo àwọn àwọn olùkọ́ máa ṣe tí wọ́n lọ́wọ́ lọ́wọ́ ní òwò ní tí àwọn èèyàn

فإذا استويت أنت ومن معك على الفلك فإذا استويت أنت ومن معك على الفلك nígbà tí ìwọ lóòrùn ẹ bá ti wá jókòó lókè nínú ọkọ̀ ojú omi ẹ bá ti wọlé lọ́rọ̀ lọ Tó ọba ti wá jókòó, a ń gbà wà láwọn máa àjà. Àtàwọn tó wọ́n pẹ̀lú rẹ̀, àjà yìí fún mi. Ìjọba ti jókòó sí ọkọ̀ ojú omi gbáà. Bàbá kúrò ní ilẹ̀ بمن كرم الظالمين وما الحمد لله Ọgbẹ́ ọgbẹ́ ni Ọba tó dára lọ́wọ́ àwọn ẹgbẹ́ bí lọ́dún àwọn ọkùnrin kó ìzọ ní ìrìn tó wá sọ pé kí ni wà fún yí Ọ̀rọ̀ tí wọ́n tàbí ọ̀fẹ́ ọ́fí àti ọ̀rọ̀ ìṣọ̀fí kalẹ̀. Wọ́n ń dáná àyè sí ẹmọ́ sọ́nà kalẹ̀ ní ìwọ̀n bá àwọn ọ̀gá wọn.

ọlọ́sọ̀ méjì lórí láti mú owó lè nínú lọ́sọ̀. Ẹnu jẹ́ pé ọlọ́run ti kọ́ ọlẹ́kọ̀ọ́ àwọn náà. Ìka àmọ̀ tí ó máa ń yẹ àárín máa dọ́gbé fún ọba àwọn oúnjẹ àti arúgbó ọba àwọn gẹ̀gẹ̀. Ìka àmọ̀ tí bá ní ká sọ máa ọ̀bẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó ní ká sọ <laughs> ní tó bá dára yóò tó bá dára dé ìròyìn agbọ́dọ̀ kan ọ̀dà wọn ká sọ́ọ̀tù tó gbé ìmọ̀ ìlọ́wọ́ wọn kọ́ àwọn onímọ̀ akẹ́kọ̀ọ́ sí i ayé àdúrà sí i ayé àfọ̀ sí i lọ́rọ̀ ọlọ́run tó hàn náà ayé àdúrà sí i ayé àfọ̀ sí i síwájú tó kù ọlọ́run wà wà dáa jẹ́ oṣù ọ̀pọ̀ ọ̀rẹ́ kọ́ ọlọ́run wà ẹ̀ ní máa bá wọn ìpàdáyẹyẹ owó ní àtúntà tó wọ́n lọ́pẹ́ kalẹ̀ lẹ̀. Káwọn àríkà sọ àwọn tó ní ọ̀dọ́ ló ń pèlè ra náà òun làwọn tó dára bẹ́ẹ̀ tó jẹ́ máa rẹ̀ lè yẹn láti lé. Ọ̀dọ́ ni wọ́n méjì méjì lọ dá وجعل لكم من الفلك والأنعام ذاك الجنب Ọlọ́run ṣe fún ní àwọn ọkọ̀ ojú omi, àwọn dábà tẹ́ẹ̀mọ̀ ọlọ́run ló ṣe fún ní ọlọ́run kẹrẹ máa ń dúró gbẹ̀gbẹ̀ lórí ìlú ẹgbẹ́ bá ti dúró sórí ọmọ báyìí. ثم بلكم من ربكم فاستويتم عليه Ọkọ̀ ojú orí kó ìlú ní orí ọgbà ní ọ̀kan, ọ̀rọ̀ ẹ̀rẹ́ láti ẹ̀gbẹ́ ọba tẹ́lẹ̀ fún nígbàtẹ́ bá ti dá láyùn sí lórí ìwòrán wọn. وتقول سبحان الذي سخر لنا هذا الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون Rama bí ọba fẹ́ gbọ́ nǹkan ẹgbẹ́ àwọn ará òṣèlú wà gbogbo àdámọ́ ìjọba fẹ́ máa ń dámọ́ sí ìṣúná àyè ní pé ọkọ̀ ojú omi ní ìgbé ọkọ̀ ojú omi orí kí ẹ̀ẹ́dá sí rẹ̀ tí ọ̀rọ̀ kò ní jẹ́ kí nǹkan lè máa fẹ́ dúró ìdájú bí ó lóbi lónìí ẹni tó ń darí lílọ rẹ̀ àti bíbọ̀ rẹ̀ àti bíbọ̀ rẹ̀ lọ́nà ìpínlẹ̀ òkú Nínú àánú ọlọ́run ọba nínú kí ọlọ́run náà ní pé àwọn òmìnirẹ́ pẹ̀lú àwọn àkèsè lẹ́nu ọlọ́pàá jẹ́ ìlẹ́kùn. Ọlọ́run àwọn jẹ́gẹ́ gbàmì yọ́ta ìyá máa ń gbàmì wọ́n ni àwọn sọ́ọ́rí àwọn sọ́ọ́rí àtẹ́nà lẹ́bí gúnlẹ̀ lọ́wọ́ parí. Lọ́wọ́ ayé àwọn ẹni ẹ̀kọ́ rẹ̀ wà tó lọ́wọ́ ayé àwọn àwọn orúkọ ọlọ́run àwọn ti kàwá sùúrù pẹ̀lú ẹ̀ ọlọ́run náà tún fi orúkọ yẹn tó ká bá ti dín ní kàwá sùúrù pẹ̀lú ẹ̀ tó bá ṣe náà. sọ àti rí làwọn ọmọ tá a yí wa lọ Não? Thank you. Ẹranko náà ti ń sọ bẹ́ẹ̀. Bí wọ́n lè ṣe ń fi nínú ọ̀rá kọ̀ọ̀kan, ẹgbẹ́ tí ó máa mú inú bá lọ Ìrọ̀rùn kó ní ìdàrùjẹ́ ìrìnàjò. Ìkan nínú gbogbo tó bá ti jẹ́ pé kí ni ó ní méjì fẹ́. Méjì méjì fún ọlọ́lé ìfún lọ́rùn ọrùn ẹranko kan, ẹyọ kan lọ́wọ́ àgbẹ̀ nínú rẹ̀. Ọ̀pẹ̀ kan lè lọ́gbìn. Ìlànà ìfún oorun akọ àtàbò, onírànbó akọ àtàbò, onírànbó akọ àtàbò, onírànbó. Yọ̀wọ̀ sí nínú ẹyọ kan nínú ìjọba káwọn jọ wọn yóò sọ pé ní gbogbo olúwòrán ọ̀hún máa ń gbé kí ní àpò àtàkò méjì rẹ̀ ẹgbẹ́ kan ẹ̀ka káàrí ọkẹ́ wà ní ìṣẹ̀lá ẹ̀kọ́ Thank you. àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ mẹ́ta yóò mẹ́ta wọ́n fẹ́ àwọn ìlú ìyàkókò wọ́n fẹ́ náà àwọn ìlú tó ń bẹ ní orí ọkọ̀ ojú omi tó ń túnmọ̀ sí pé àti ìgbà náà ni àwọn ti sọ̀rọ̀ nígbà tí àwọn sọ pé àwọn ọmọ rẹ̀ Bueno, y yo como humano lo digo, que es el tamaño ìwògbọ́yé alákọ̀ọ́kọ́ ìdàlúpọ̀ làbẹ́yìn ìgbà nínú àpọ̀ làbẹ́yìn jẹ́ kí wọ́n wá sí ẹ̀rẹ̀ yìí pẹ̀lú bẹ̀rẹ̀ yìí ọ̀dọ́ ìgbé Ádámù nígbà tó ń bí ọmọ ọgbà ìgbé ọdún ìgbé ọmọ tó fún Ádámù wípé ìgbàlódé ẹnìkan náà lọ́sẹ̀ àfẹ́ra ọkùnrin àti ìjọba obìnrin kan ọkùnrin kan lọ́sẹ̀ obìnrin ẹgbẹ́ yìí ọ̀fẹ́ ọkùnrin kékeré ẹgbẹ́ ojú ìjọba ni ó lọ síwájú àmàgbà sí àlámọ̀ní ẹni tó kílẹ̀ báyìí èyí mọ̀. títí bí láyé àtiwá wá fi di áàmù sáàmù àti yáàmù. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní yáàmù wọlé bàbá àwọn ìyàwó wọn wà bẹ̀rẹ̀ tó kílẹ̀ tó kílẹ̀ báyìí. ó ní ìbùsẹ́ tó bá ń bí ọmọ tó wọ́n bá fẹ́ yá tó bá fẹ́ lórí gbọ́lọ́mọ yóò ti lọ fẹ́ àwò lọ́nà ọ̀fẹ́ lọ́dọ̀ búrọ́dà rẹ̀ ọmọ tó bí rẹ̀ tó gẹ́gẹ́ wà gẹ́gẹ́ ló dẹ̀ tó fi dùn lẹ̀ tó yẹ sí Thank you. wọ́n wọnà ọkọ̀ pẹ̀lú Wọ́n wọ́n bẹ́ẹ̀ mẹ̀dáwọn akẹta wípé ó ti wà lọ́jà ààrùn ẹgbẹ́ òfin tí gbogbo wọn pọ̀ tí wọ́n jẹ́ èyí ẹgbẹ́ mi náà. Ó gbàgbé bí àwọn ẹni wáyé ẹgbẹ́ ìgbà ẹgbẹ́ tó wà nínú fámìlì nínú ọ̀rọ̀. Wọ́n ti jẹ́yàwó fún àwọn ọmọ títí ẹ̀, olùwádàgbà ẹgbẹ́ ìwà ní ẹ̀sẹ̀lẹ̀ fàmílì ẹ̀rí ń dàgbà máa ń rẹ̀. Lókèlè máa. Tá a bá ti wà náà kojú omi òun náà lọ pàtó tàbí wà lórí nǹkan àgbẹ̀ tó òun wọn ní ká fi àdúrà ìtàkùn Thank you. ọ̀rẹ́ mi mo jẹ́ni ẹgbà lérò fún ẹgbẹ́ pé kí káàkù òun ló gbà lérò àtọ̀tún àti ẹgbà lérò kí káàkù ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn òun lẹ́tọ̀ọ́ àti súnmọ́ ìyàwó nínú Ramadan wọ́n jẹ́ wípé ṣe àsìkò yìí ti káàkù tó ó lẹ́tọ̀ọ́ láti súnmọ́ ìyàwó ìlú alẹ́ lẹ́yìn tààrà títí ó fi di ìgbà tí táà lọ alẹ́ lẹ́yìn ìsinmi yóò fi àgbò sí ìnà òfin láyà zúúlú ìṣàpè tí ò bá má mọ̀ dájú mo ti lọ ọ̀dọ́ bá má mọ̀ dájú pé dáàrí ti lọ òṣèlú ṣùgbọ́n tí ọba má mọ̀ dájú táwọn méjì bá ń jàgbé ìṣàrí ti lọ tàbí sí lọ àwọn àbúrò ti sí lọ ẹ̀rí yẹn ti máa ṣùgbọ́n ọmọ màdájú ìgbà àwọn tẹ́mù dáyàn fún yàn ní ìsìn tẹ́mù orí ìsìn ló wà tẹ́mù orí ìsìn ló wà ẹ̀ẹ̀fọ́n ìdíwà láti ìdíkan wà gbogbo ẹ̀rọ wà tó ọ̀fẹ́ já kí ní ìgbà gbogbo ẹ̀rọ wà. Tó látara bẹ́ẹ̀, lẹ́yìn ọba tí màmàdájú ẹlẹ́ẹ̀kejì Kámàdà yìí bá gbé tóun jẹ lọ́wọ́lọ́wọ́ nǹkan pa mí jẹ. Oúnjẹ lọ́wọ́ orí pẹ̀lú oúnjẹ. Kámàdà yìí bá gbé àpò òsì pẹ̀lú oúnjẹ àpàdà yìí gbé kò ní jẹun. Bẹ́ẹ̀ lọ́jọ́ bẹ̀rẹ̀ tó ọgbọ̀n náà lè jẹun. Bẹ́ẹ̀ ni wọ́n bá rẹ̀ láti Tàrà tó bẹ̀rẹ̀ yẹ gàrí ó gbàwẹ̀ náà àwọn èèyàn mú gẹ́gọ́ gbà òun ló pàdé fi jẹ gàrí. Bòyí ọmọ ọgbọ́n tí ó ṣe sí náà ni àwọn tí àwọn àwọn tí ọmọ ọgbọ́n tí àwọn ọjọ́ mẹ́tí wọ́n ṣe lọ ìgbọ́ àrùsùn sí ìlàkàrọ̀. Lọ́jọ́ àwọn ọmọ bí ọjà sí tí ó fi tàrí ẹ́ láàpáyé ẹ̀wọ́ láàpáyé ẹ̀nà mi láti tí àmàdàjú láti ní pé láàpáyé ẹ̀nà mi lójú mọ̀ pẹ̀lú orí ti gbé ìgbéra ló rọrùn ọkàn yàrá tó kúrò bẹ̀ náà. Ìkọ̀ bí àmàdàjú ẹ̀ bá dé náà tó bá fẹ́ kú bẹ̀rẹ̀ ìṣẹ́ kan náà lójú. Lọ́ọ̀ṣọ́gbà rẹ̀ jára láìsí lókè ní ìparí ẹni gbogbo mẹ́rin. Ọ̀kẹ́ àà, àtàwà ìdíwájú láwọ́ta àmọ́mù náà, tọ̀bíkù lọ́rí àmì àyà àmàmù táàmù láwọ́ta àmàmù náà, tọ̀ òun ní ṣe kí ni ọmọ òkú ní nínú ọ̀kàbalẹ̀ sí wa ẹgbẹ́ ní àjẹpà yìí sùn ṣùgbọ́n kìrá kíkìrá bá ti wá òun ó wà ní títí rẹ̀ tó níbẹ̀ ẹni ṣe ní ọ̀nà rẹ̀ àwọn gbà wípé dókà lọ́gbà àgbàgbà àrọ̀ pé àwọn rẹ̀ dé nínú àwọn pàṣẹ Ìjọba ìlú ẹgbẹ́ ẹgbẹ́ fún àdìgbà ṣẹ́dá ó ti ní gómìnà kaná fún àfẹ́ tó fi ẹ̀kùn lè máa. Àwọn kádà àti gómìnà ẹ̀ka ni wọ́n pè wọ́n kàn tó láàbà máa ń ná àkọọ́lẹ̀ pẹ̀lú nígbà láàbà máa ń ná ìṣòro. Àkọọ́lẹ̀ rà pé láàbà máa ń ààyè sọ pé ìbéèrè tó béèrè tí tó bí ọ̀nà tó dàbí sẹ̀rí àrí kọ̀rẹ́ àrí olóbi pé ìjọba ló délẹ̀ ló fi dọ̀rọ̀ bíbélì nínú kọ́ yìí ó fi bíbélì sẹ̀rí táwọn tó yá wọn sí sẹ́yìn tó bàrẹ́sán bí ibi pé kí ni o pé inú ìwé yín ọ̀ àgbẹ̀ ìjọba kọ́ yìí ni o tó ọ̀rẹ́ lọ́gbọ́n ìgbẹ́ nìkan bí bíbélì sẹ̀rí pé tó bíbélì náà fi ọ̀nà kí ní tó ṣe pàtàkì tó gbé délẹ̀ ẹgbẹ́ mi ti rà àti tó tá a bá rí tó ń ṣe ní ìtàkùn ń ṣe lọ́wọ́ lọ́wọ́ yẹn láti tó ṣe ń fẹ́ máa ìkíní jù àjọba náà pé àwọn tí wọ́n máa pa lé tí wọ́n ní ìpẹ̀lẹ́ àwọn àti iṣẹ́ tí wọ́n ọlọ́run bá ń gbé ìjọ kọ̀ọ̀kan ní ọlọ́run máa ń rántí. bí àlejò náà pé ṣé àwọn tó wà láyé ń gbà tiẹ̀ yẹn

ẹ̀yẹ́ ti àwọn káyẹ̀ ti dìbò àwọn káyẹ̀ ti dìbò ni òbàdà wọn sọ ní wa àwọn káyẹ̀ ti dìbò ni àwọn káyẹ̀ bàdà sọ ní ẹ̀ ń lọ́dọ̀ tuntun ẹ̀ ìparẹ́ yẹn ò jẹ́ ọ̀dọ́ tí wọ́n ti sẹ́ ní parẹ́ tí ń ṣe kí ló ti ṣẹlẹ̀ ìbò mi wà lẹ́gbẹ́ ìparẹ́ ò jẹ́. so ìgbàkẹ́yà tí wọ́n ti yẹlẹ̀ yẹlẹ̀ táyì ti ti yẹlẹ̀ yẹlẹ̀ olóńgbò náà ti fi wà á ní gbogbo àwọn àyípadà yẹn kára fà tó yàtọ̀ sí bóòlù sí lóòrùn ìgbà tí ọlọ́run ní òsì gbogbo èèyàn Gbogbo èèyàn wà ní sí ní oṣù gbé àwọn ẹgbẹ́ ọmọ tó kù àti àtọ́tọ́ọ̀tọ̀. Ẹ̀rọ ìgbẹ̀kọ́wù ẹ̀ náà lásán lórí kọ́wù kan náà ní mẹ́lú ìgbẹ̀. Ọ̀rọ̀ àwọn ẹbí kọ́wù lè bí ní oṣù ní ẹlẹ́yẹlẹ́. Tó wọ́n ti wà lọ́jọ́ ọ̀tọ̀ tàbí ti ní ẹlẹ́yẹlẹ́ tàbí ọba ìlọ́kọ̀ rẹ̀ ìgbà sí inú sọ́kà lórí ọkọ̀ ojú omi ẹni fẹ́ ti ní

tí àwọn èèyàn tí wọ́n náà ṣe kí ni o ẹ̀lẹ́gbẹ̀gbẹ̀ ìyàwó aláàrin núwù àtàmẹ́sì ni pé ọlọ́run wá rán núwù wá nígbà tí ó jẹ́ pé àwọn èèyàn kan péré ní ọbẹ̀ lórí ilé ọrọ̀ ọ̀rọ̀ rẹ̀ bí wa ó wá jẹ́ gbogbo àwọn èèyàn kan ti di kí ni o ti fẹ́ ní ìṣẹ̀lẹ̀ ayé. wọ́n bèèrè pé a ní àlùfáàjì ìṣáájú pé ó ń kọ àlùfáàjì ìbìyẹn pé ṣé kò fẹ́ dàbí bákàbákà

ìmọ́lẹ̀ yẹn ìmọ́lẹ̀ tó máa ń wá tó jẹ́ ti sọ́ọ́dì ibi kíbla tó ti wá ní funfun yẹn ti máa wá ìmọ́lẹ̀ délé àárín lọ́wọ́ náà àárín báyìí ló ti jẹ́ àárín ilé ní báyìí ló ti ti wáyé lójú ṣùgbọ́n ìmọ́lẹ̀ ti kíbla ìmọ́lẹ̀ ti tó jẹ́ sọ́ọ́dì ti sẹ́ńtà ìgbà tó máa ń dá nǹkan ní sínkì náà ìmọ́lẹ̀ yóò ti wá wọ́n ló jẹ́ káàdì òkè Gbogbo tí ó rẹ̀ lò pàdá ẹ̀rọ orí mọ́lẹ̀ òṣìṣẹ́ ìrẹsọ́ sí dúdú sí kílé ògbègbè ni ó tí ẹ̀wẹ́ ọkùnrọ́ fún ìyàgbélẹ̀ àti mọ́nà. Pẹ́pọ̀ ọkùnrọ́ bá ní ọkùnrọ́ náà ọkùnrọ́ bẹ̀rẹ̀ sí wa. Ilé òṣìṣẹ́ ìrẹsọ́ ní ọwọ́ sí ìmọ̀. Ìjọba wa yọ ní kíkílà òun tó bá ti funfun yẹn láì funfun yẹn ó máa fẹ̀ sí ló máa fẹ̀ sí. Bàbá wa tí wọ́n àmì ti kí mi ilé ó ti máa làyẹn sí dáadáa ó sọ̀rọ̀ dáadáa ó sọ̀rọ̀ lókun yẹn. Ó sọ̀rọ̀ lọ́nà àwọn tó ṣáájú ọjọ́ ti pè bẹ́ẹ̀ lòwò ní ẹ̀rọ ló mú wájú tàbí èdè yẹn tó fún ẹ̀rẹ̀ tó sọ ìdá àwọn ọ̀sẹ̀ náà bàtí káàdì ìpàṣọ. Ìjọba ìjọba ọ̀gá